الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبفهم الله وباء وباء الله إكي الله وتي الله قباء النبوة محمد صلى الله عليه وسلم أتوارى لي أتوارى صحابة للأفقه adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí tó ṣe ìrun fájírì nírọ̀rùn fún wa abẹ́lọ́ Allah ọlọ́mọṣà ìgbà alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ ọba fún orílẹ̀-èdè wa àtàwọn tí wọ́n ń darí wa kọ́lọ́mọṣà wọlé agbára rẹ̀ kọ́lọ́mọṣà ìgbọ́rọ̀ wa síbi tí yọ́ tẹ wa lọ́rùn ọlá agbára ọlọ́run ọba wa. kitabu aljanaiz ma yafaluhu alhadiruna للمختبر أولا تلقينه شهادة فعن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله والمراد ذكروا من حضروا الموت لا إله إلا الله فتكون آخر كلامه adúpẹ́ fún ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá bọ̀ nípa kitabul janaiz àlàyé nípa tí ẹ̀dá bá fẹ́ jáde láyé a ti sọ múra wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó lọ yí pé ọlọ́run ọba ti ṣe ní dandan fún gbogbo tí ń bá ti ń mí ipe tó bá yá nǹkan wọn ò ní mímọ́ àwọn kan náà ti lo ayé ń bí lánàá tọ́jẹ́ pé lẹ́ni àárín wọn lérí ilẹ̀ mọ́ tó bá padà yá wọn ò ní padà ráwa náà mọ́ àwọn míì ni ó tún wá àtọkùnrin wa àtobìnrin wa àtọmẹ́kẹ́ àti àgbà àtọ̀dọ́ gbogbo wa ni ká máa palẹ̀ máa kú torí wọn èyí fi ọdún tó wọ́n ti kọ àsìkò tẹ́nìkọ̀ọ̀kan wa tí a wàlé ayé wọ́n sì ti wá kọ àsìkò tí ẹnìkọ̀ọ̀kan wa tí a kò nílé ayé ẹni tá a fún ní ọjọ́ kan ọlọ́sẹ̀ kan ọlọ́dún kan ọlọ́dún mẹ́wàá a ti fẹ́ ní one twenty years táwọn ẹbí àtàrà ọmọ pé àà ah, ọyẹ ah, kó ti kú lọ́dọ̀ títí wọn àmọ́ lọ́dọ̀ ọlọ́run àsìkò tí tó gbogbo apáta kálọ̀ lè máa palẹ̀ mọ́ ikú ní gbogbo ìgbà nítorí pé àmọ́ àsìkò tí wọ́n kọ fẹ́ nìkọ̀ọ̀kan wa déèyàn bá wá wọn pé à èmi ò tí ì lè máa kírun nísìn èmi ò tí ì lè máa gbàwẹ̀ nísìn Ah, tí n bá má rí yín ní sọ̀rọ̀ máa ń lo jalibab yín sì máa kírun onítàwọn tán rẹ̀ ni onítàwọn ti sùn gbàgbé torí làwọn afẹ́sìn ṣe gbọ́dọ̀ dákẹ́ láti máa rán àwọn èèyàn létí ikú ikú yẹn dandan ni báyìí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ti làámálẹ̀ wọ́n ní kullu man 'alayha fan ọlọ́run bá ní kò sí ti ń bẹ lérí ilẹ̀ tí ò ní padà tán. ما يفعله الحاضرون للمهتدى kí ni àwa tí a wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ kú kí ni ṣẹ̀ríà ní ká ṣe ààrẹ nìkan tí ń pọ̀ka kú lọ́wọ́ bọ́yọ́kùnrin ni àbóbìnrin ni tó bá jẹ́ mùsùlùmí kí àwọn ìrànlọ́wọ́ tó yẹ ká ṣe fún bọ́yá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́sibítù ni àbí a wà nílé alágbo omi ọdún tọ́jú ẹ̀ a bá wà nínú ilé alákọ̀ọ́kọ́ tẹ̀lẹ̀kínú ṣahada ká máa rán létí aṣahada ẹ̀mọ́dánpín ṣahada ìjẹ́rìí ó náà ní la ilaha illallah ká máa rán létí kọ́ rántí sọ la ilaha أفوى أبو سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أما رأى أوكوين لتي كون لصلاة إله إلا الله كنت جاد لي لقنوا أي ذكروا mani hadara wil maut gbogbo àwọn tí ẹ bá ti rí pé wọ́n ń pọ̀ káàkú ẹ rán wọn létí kí wọ́n ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah wa takun akhira kalamihi kí la ilaha illallah òun yẹn kó lè bá jẹ́ in tí gbẹ̀yìn tí ó fi jáde láyé. ìwálé ayé wa òsín kankan tó lọ́n torí ẹ̀ràn wa wáyé bí ìbá jẹ́ pé káwá nígbàgbọ́ nínú la ilaha illallah ẹni bá nígbàgbọ́ nínú la ilaha illallah òun ni ó máa kírun ẹni bá nígbàgbọ́ nínú la ilaha illallah ni ó máa gbààwẹ̀ ẹni bá nígbàgbọ́ nínú la ilaha illallah ni ó máa yọ zaka ni ó hajj la ilaha illallah òun ni àkọ́kọ́ òpó ẹ̀sìn òpó ẹ̀sìn òun ló di ẹ̀sìn mú tí la ilaha illallah yàn tí èèyàn bá ti fèèlì ń bẹ̀ ó ti fèèlì nùrún ọlọ́run nígbà rẹ̀ ọlọ́run nígbà àwẹ̀ rẹ̀ nítorí pé ò lè máa gba àwẹ̀ fẹ́ni tó gbàgbọ́ ọkọ̀ gbọ́lọ́ngbọ́ná ìgbọ́lọ́ngbọ́ná ń pè la ilaha illallah ó sì máa sìn ó sì gbà pé kò sẹ́lómi tá a tún lè sìn lẹ́yìn ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam <clears throat> afawa anas wọ́n ní dakhala ala rajulin min bani najjar ya'uduhu anabi lọ́lẹ̀ kí arákùnrin kan tọ́rẹ̀ nínú àwọn bani najjar faqala lahu rasulullah anabi wọn sọ fún pé ya khal qul la ilaha illallah wa àbúrò yá mi sọ pé la ilaha illallah anabi rí pé tí ń pọ̀ kàkú lọ́wọ́ àwàkhálùn ana amu'amu onísàbòrò ìyá rẹ̀ ilé mi ni àbábòrò bàbá yẹ àbáwọlá nàbí ìlà balhal anábì ni àbúrò ìyá mi ni ìtumọ̀ ni pé ìṣesí tó wà yẹn kò dá nǹkan kan mọ́ níbi pé àbúrò ìyá ní àbúrò bàbá àsìkò náà lágbára pọ̀ kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú ẹni kankan wọn bẹ̀. ọ̀kọ́ ọ̀là aláhùn la ilaha illallah anabi wa sọ pé sọ pé la ilaha illallah qala huwa khairun li ọwọ́ sọ fún anabi pé kí n sọ pé la ilaha illallah òun yẹ òun ló lóore jù fún mi qala na'am anabi ní bẹ́ẹ̀ ni kọ́ sọ pé la ilaha illallah kọ́ wá jẹ́ pé la ilaha lọ́sọ̀gbẹ̀yìn òun jù fún nítorí pé ó ti wà nínú ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam. Ànábì ní man kana akhiru kalamihi <clears throat> la ilaha illallah gbogbo ẹni tó bá jẹ́ pé yìí tó wígbẹ̀yìn tó fi jáde láyé la ilaha illallah ni dakhala al-janna Ànábì ní mo fi dá yín lójú pé yóò wà al-janna la ilaha illallah lásìkò táwọn yìí ọlọ́run máa ń ṣe rọrùn fáwọn tó bá nígbàgbọ́ nínú la ilaha illallah àmọ́ àwọn tó bá nígbàgbọ́ nínú la ilaha illallah kò sí bá ṣe lè wí fún tó onítọ̀hún kò ní rí wí nítorí pé ẹni tí ọba nígbàgbọ́ ní la ilaha illallah kò lè wà ní Janna bó ni ó ṣe wá wí la ilaha illallah kó tó jáde láyé ìta ní bùkátà sí òun náà ni pé ká lè mọ̀ túmọ̀ la kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn Ọlọ́run ara ẹ̀sìn ní kákírun ara ẹ̀sìn ní kágbáwẹ̀ ara ẹ̀sìn ní kásàdúà ara ẹ̀sìn ní káwárà lọ́wọ́ ara ẹ̀sìn ní kágbára lọ́lọ́n ara ẹ̀sìn ní ká máa wá ìdáàbòbò pẹ̀lú ọlọ́n ara ẹ̀sìn ní ká fọkàn sọ́dọ̀ ọlọ́n ara ẹ̀sìn ní ká gbà pé ọlọ́run ọba nìkan ló lè pààyàn òun nìkan ló lè jiyàn òun nìkan ló lè gbéyàn ga òun nìkan ló lè yàrá yẹn lẹ̀ òun nìkan ló lè sọ̀yìn dọ́lọ́lá òun nìkan ló lè sọ̀yìn dọ́lọ́sì gbogbo ń tẹ́mọ̀ sọ kalẹ̀ yìí ni wọ́n ń pè ní la ilaha illallah nígbà ní kọ̀tọ́ bá kan àwọn ọlọ́ọ̀ nìkan àwọn afáà ní mistake ní ṣe la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tá a sìn tá a dúró tì tá a pè tá a bẹ̀ tá a fọkàn sọ́dọ̀ rẹ̀ tá a rí torí lọ́dọ̀ rẹ̀ tá a fi ń sọ́ra tá fi ń ṣe ìwárà lọ́wọ́ lẹ́yìn ọlọ́ iyyaka na'budu lọ́lọ́run fi wa iyyaka nasta'in bẹ́ẹ̀ bá sì ní bùkátà ọ̀dọ̀ mí nìkan ìnà ẹ̀kọ́ wa ẹ má yàdọ̀ ògùn o ẹ má yàdọ̀ ọṣẹ o ẹ má yàdọ̀ pàrọ̀ o ẹ má yàdọ̀ gbẹrẹ o ẹ má dọ́dọ̀ wa máa béèrè ntọ́ ẹ̀kẹ́ bí lọ́wọ́ mi lọ́wọ́ ẹ̀ kò ní kò sí fún yín. ẹni tó fẹ́ kú yìí máa wí a ní máa pariwo torí tá a ń pariwo ó lè padà ní ẹ̀ e ń disturb òun kọ́ máa pé why are you disturbing me èyí ni wọ́n wá wí ní òfin ajáde láyé ẹ̀fìn mi lẹ̀ ń dàmí láwọn ó lè jẹ́ ní tó gbogbo ẹ̀yìn ẹ dákẹ́ ẹ má wí láyé láyé láwọn máa a ní máa pariwo tá a fi máa disturb sórí fún ara ní lọ́wọ́ lásìkò yẹn a kàrà máa wí díẹ̀ díẹ̀ tàbá wí díẹ̀ àtún sinmi àtún wí àtún sinmi a ní baba a ní la ilaha illallah la ilaha illallah ẹ̀gbẹ́ ti sọ fún ẹ̀mọ́tún dá aláàmú mọ́ ẹ̀yìn lẹ́mọ̀ wá wí la ilaha illallah la ilaha illallah tọ́tún sọ́sà bàbá ìyá ẹni la ilaha illallah lákìnnù zakiru ẹran létí lànàbí wí ànàbí ò pé kọ́ máa wí tẹ̀lé yín lákìnnù mọ̀tàkùn bí ẹ bá ti ráyàn létí tó sì ti gbọ́ tẹ bá tún yẹ máa ti sọ́ọ̀pù rẹ̀ ẹ padà dá wà lálẹ́ eléyìí ó wà nínú nǹkan tá a máa fi ń ṣàánú òkú tó wá fẹ́ jáde láyé ẹni bá wá ṣàánú ìyá ẹ̀ bàbá ẹ̀ àbí ìyàwó ẹ̀ àbọ́kọ ẹ̀ àbọ́mọ náà ni ẹ alámọ́tò lódì fún wa a máa bẹ̀ lọ́nìí ẹ máa ràn án lọ́wọ́ pẹ̀lú la tó bá ti pík tó náà bẹ̀rẹ̀ sí la ilaha illallah la ilaha illallah tọ́ba ilé wí jáde láyé bẹ́ẹ̀ anábì ní tẹ́ẹ̀ bá rọ́ màlì jẹ́nà rí ẹtì rí kan làwọn bàbá wa nílẹ̀ yorùbá wọn fi ọlọ́run kó fi la ilaha fi ṣe ìpẹ̀kun ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀lẹ̀ ọ̀ngọ́lọ́ mọ́ṣá fi mọ́ṣá fi dẹ́ni kọ̀ọ̀kan lọ́lá torí ọlá ni tọ́lọ́ mọ́ fi ń dẹ́ni tọ́bọ̀ wò nínú ẹgbàá wa kan wọn là nẹ́mi ní ká máa ka yàá sí tábàrí pé yẹn ń pọ̀ka kú àwọn àbá ní hadisi yẹn kò lẹ́sẹ̀ ikra'u ala surata yasin lakinnahu hadithun da'if wọ́n ní hadisi yẹn da'if hadisi yẹn lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáànlẹ̀ yorùbá ẹ̀ wọ́n ti ka hadisi yẹn àmọ́ wọn mọ̀ pé lálàáfíà wọ́n ti gbọ́ pé wọ́n ní ìyá kan fẹ́ kú bàbá kan fẹ́ kú náà bá ní ẹ̀yọ́ ọmọ kó yà sí wọn yasin wal Qur'an lakina kalam dal mursalin àwọn afa ni kò lálàáfíà èyí tó lálàáfíà ni la ilaha illallah lẹ́yìn náà adájú rẹ̀ kọ kíbla adájú rẹ̀ kọ kíbla tó bá rọrùn ẹgbọ́ tó bá rọrùn fún afẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ lílẹ̀ àwọn adájú rẹ̀ kọ kíbla tó bá rọrùn fún àmọ́ tí ó bá rọrùn á nà ẹsẹ̀ rẹ̀ sí kíbla á yí padà á ní ẹsẹ̀ rẹ̀ sí kíbla tó bá rọrùn bẹ́ẹ̀ ni o tí ó bá rọrùn ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ o nítorí pé àsìkò yẹ àsìkò téèyàn máa ń kanra ni torí òun ti ń rí ntẹ́yìn òrí èyí ti ń fura mọ́ ntẹ́yìn ò fura ọ̀kan nínú àwọn sahaba radiyallahu anhu wọ́n ń pẹ̀lú kọ́ ní albarra ibn ma'rur anabi béèrè pé ẹ̀dákun albara ibn ma'rur mo ti rí tipẹ́ faqalu tuwufiya wọn ni a ó kú láàárọ̀ yìí ó kú láàárọ̀ yìí anabi ni albara kú allahu akbar inna lillahi wa inna ilayhi raji'un wa amara bi thuluthihi laka ya rasulallah ó ti wá sọ àsọ́lẹ̀ kalẹ̀ ipe ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ táwọn oko fúnra nábì sallallahu alaihi wasallam wa awsa an yuwajjiha ila al-qiblati lamma tudra ó sì ń sọ fáwọn èèyàn rẹ̀ pé tó gbogbo àti bá ti ń pọ́ka kú ó ẹ̀dàdú mi kọ kíbla ó wa qala rasulullah sallallahu alaihi wa sọ pé asaba al-fitra ìdájú kọ kíbla tó wù yẹn ọba súnnà mu asaba al tí wọ́n bá fẹ́ pàdé ọlọ́run kí wọ́n pàdé ọlọ́run lẹ́ni tí ó kọjú sí gabas tí ó kọjú sí kíbla. faqad radadtu thuluthahu ala waladi ẹ wá rí dúkìá tó ní ká ẹ kó fún mi ni ẹ bá ń kó fáwọn ọmọ rẹ ẹ àwọn ọmọ rẹ ní bùkátà sí sí àfa kan lẹsẹ yìí mọ ẹ bá sànú ọlọ ẹ bá ń kó fáwọn ọmọ rẹ thumma dhahaba fa salla alayhi jáde ńlẹ ànábì lọlẹ kírun sí la anabi wa sàdúrà fún pé allahumma ikfir lahu warhamhu wa adkhilu jannatak ọlọ́run fèrè jìn ọlọ́run kẹ ọlọ́run wá fi sínú alìjánná abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́sá jẹ́ tìbọ̀tà ẹni kọ̀ọ̀kan wọ́n dá gbogbo ẹni tó bá fẹ́ rí la ilaha illallah tó bá fẹ́ rí wí wọ́n ló ń tọ̀hún yóò nígbàgbọ́ nínú la ilaha illallah ìdí ń pè la ilaha illallah òun náà ni la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni tá a wáyé wá sìn lẹ́yìn ọlọ́run tá a bá wá ní ṣòro ilé ayé ilé ṣòro ni laqad khalaqnal insana fi kabad ọlọ́run láà dá yín sínú wàhálà ẹni tí ò ní ọmọ wàhálà ẹni tí ìbá tún ní tán ó sì bẹ̀rẹ̀ wàhálà òun níjà àwọn èèyàn ó sinmi tó bá ní òun níjà wọn ó sinmi tó bá ti ní bí ìbá ti bímọ wàhálà ọba bímọ tán bùkátà tẹ́yìn ọba ti yẹn hàn ọmọ àwọn ṣọ́gù wọn náà fẹ́ jẹyàn lọ́ba jẹyàn tán òṣìṣẹ́ mímọ́ ẹgbẹ́ ọ̀kan náà àwọn olówó wa tọ́gbà gbé ìyàwó rẹ̀ sí London wọ́n wà London pẹ̀lú ìyàwó wọ́n sì ní mẹ́tìn wà ní Germany ó sì ti ń gbé plane lọ lẹ́mìí pé wọ́n padà sí London ní Germany náà wọ́n tó sọ fún pé ah ọmọ tó ní mẹ́tìn míì ní Nàìjíríà lago márùn ó délé tán láwọn aná ti pé ọ̀hún aná mú ìyàwó London ìdààmú ayé níjẹ́ bẹ́ẹ̀. jama nígbàtí o ti ní sọ́ọ́gùn nígbà tó ní dá ọdún wà wàhálà ìwà wá àbáyọ fún wàhálà yìí nílé ayé ọ̀dọ̀ Ọlọ́run nìkan fi ní pọ́pítẹ́gù ìndàláhì rísíkà tẹ́ẹ̀ bá ń wá rísíkì wá sọ́dọ̀ òmìnira ni àwọn ó ní wàlá ya'udu ibùdóhùnmá wọ́n wọlé àlíyù láàzim ọlọ́run bá ní sánmà àtilẹ̀ wàlá ya'udu ibùdóhùnmá sánmà àtilẹ̀ kọ̀ kámi lágara láti sọ ó kéré sí ti mo lè sọ ibùdóhùnmá ayatul kursi ọlọ́run bá ní sánmà àtilẹ̀ tíntìnì ẹgbẹ́ta níwájú alìkìyàmọ̀ sánmà àtilẹ̀ mọ̀tìwìyà tó yẹ̀mí wọ́n ní gbogbo ilé ayé ìpátá àti tọ́wà ń bẹ̀ wọn ò tó ìyá ẹ̀fọn níwájú ọlọ́run sórí bọ́lá òun ṣe tó ẹ̀hẹ́n wà á gbé títóbi iṣẹ́ mi ẹ̀bẹ́ nítorí bá tí wọ́n wá lọ́dọ̀ ọlọ́run wọ́n wà lọ́dọ̀ tí ọlọ́run dá mọ́ ìdí wọ́n ń pè ní pé yẹn ń ṣe bọ́nu ìdí wọ́n ń pè ní pé yẹn ń ṣe kèfèrí nù Allah onìkan lọ́ba tí ó dá wa ṣẹ́rí onìkan ló dá dá wa ṣẹ́rí tó dá dá wa tí ẹlòmíràn lọ́wọ́ nígbà tí ń dá wa onìkan náà ni màbúdù òun nìkan láì lágbọ́dọ̀ máa sìn ṣé ẹni bó ṣe jẹ́gbọ́n nìkan là ń sìn yẹn ọ̀dọ̀ rẹ̀ nìkan náà láàmú kó ìṣòro wa lọ lófin nígbà ìdá fàdákítà tẹ bá kírun tán fansop ẹ farabalẹ̀ ẹ ṣàdúrà wa ila rabbika fargab ẹ tọrọ ń tẹ ẹ máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ náà Yorùbá lè ní ń kírun tán mọ́ṣáláṣí báyìí yọ jáde ń lè ṣáájú ń lè ṣáájú ọkọ̀ ni nítorí ń dán wà ní ọwọ́ ọlọ́run tó fi kalẹ̀ fún lọ́wà tó bá ti kí kírun tán wà á pè pé ọlọ́run náà fi ní ta bá ti sálámà tá a ṣe aláma ta sàlámù tá a máa ṣe yẹn tá a ṣe subhanallah thirty three wàlámùdá thirty three Allahu akbar thirty three láwọn ilé aláwọ̀dà wọlé aṣọ àríkàlà wáyà ọ̀kan aka kúrò ọ̀la kúlọ̀ bàbá falak kúlọ̀ bàbá nas aka tàbá ṣe tán àwà tẹ́wọ́ ìtọ́lọ̀ ń sọ nínú fàyídá fàdákítà fansọ́b wáyé láàrọ̀ bíkà fàrígà tọ́lọ́ ọlọ́run ti mọ̀ pé à ń kó bùkátà ká ni bùkátà ká má pa mí ká má rẹ̀ yìn mí kọ́tà ọmọ yọ̀ mí bùkátà kí kéèyàn má kó sọ́wọ́ aburú ọ̀tá kéèyàn má tẹ̀ ní tìkà kí ìka ọmọ tẹ̀ tìyàn kéèyàn má jẹ ògùn kéèyàn má sìnrìn bùkátà bọ́ni ó ṣe là ni wọ́n ti gbéṣẹ́ fún ọ tó ṣe tó rówó lọ́jẹun ayọ̀ bùkátà bí ọmọ rẹ ó ṣe yàn bùkátà bí ìyàwó rẹ bùkátà bẹ́ẹ̀ mẹ́rin ó ṣe gùn àláfíà ara gbogbo bùkátà yìí wa ya nasta'in ọlọ́run bá ní ẹ máa sọ pé mi nìkan ìlà máa fi lọ́wọ́ pẹ̀lú lérí bùkátà nídìí bẹ́ẹ̀ kan ti yọjú òun kàn ní onìkan náà làá sì pè onìkan náà làá wà nàlọ́ pẹ̀lú ẹ̀ onìkan náà làá bẹ̀ onìkan náà làá kó ẹjọ́ lọ́dọ̀ ẹ̀ onìkan náà làá fọkàn sí pé yóò ṣe nǹkan fún wa tẹ́yìn bá ti ní gbogbo ìgbàgbọ́ la ilaha illallah yìí yóò rọrùn fún yàn láti ṣe kìnnì nítorí dásìkò yìí bá tó gbogbo tó ń ṣe lẹ́yìn ọlọ́run ọba ò lè gbọ́lẹ̀ mọ́ aláàtọ̀ ńlọ́dọ̀ rẹ̀ nìkan náà lọ́bàjọ́ gbọ́lẹ̀ àwa bẹ̀ lọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run kí ó fún ọ láti bọ̀ tán dáadáa